ilé ìlàgbára jẹ́ ẹ̀rọ àkàlẹ̀ yìí ó máa lọ bí blood sample ìwé mẹ́jọ táwọn ọmọ ẹ máa gbà lára mi gbogbo ìka mi náà àti kí abẹ́rẹ́ bọ̀ gbogbo ẹ̀ ló ń kan mí kí ló dé kí ló dé tó yẹn. nígbà báwo ni ṣe dùn ògùn yorùbá yẹn fọkàn balẹ̀ kó lè dànù ni hmm, kó lè dànù kí n ti bọ èyí tí wọ́n fún gbà bí um, few months ago o tí ì fún mi ní result ṣàlẹ́ pé ara èmi náà ń ṣe bákan bákan lẹ́nu ọjọ́ mẹ́ta mò ń fi dizzy ó ṣàárẹ̀ mi ẹ̀rù ń bà mí àkàtọ́ wa ẹ̀jú sẹ́ tó mọ̀ pé tí má ti ẹ̀jú sẹ́ báyìí abẹ́rẹ́ wa tó ní kí n tún mẹ́jẹ̀ wa. kò dé wá súnmọ́ jù honestly mo jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ sórí àyẹ̀wò lóòrèkóòrè ó dá fara gan ni Lucas honestly in fact kì í ṣe ń ṣe fún managing director chairman gbogbo ilé iṣẹ́ bíi tẹ̀ báyìí. ó bọ̀rọ̀ anyway um, eléyìí tá a ṣe ń sẹ́yìn ìgbàlá máa rí result torí ṣe routine bá mi kó ṣàtẹ̀ má lọ jẹ́ blood sugar. Um, probably within two weeks time ẹ kárí sí ibà nǹkan gbọ́kọ̀ kúrò mi gbogbo ọkọ̀ ẹgbẹ́ kúrò mi ọjọ́ màá ní ọjọ́ bí ẹ. Yes, now two days time. Come on, Williams. You are such a wonderful guy èmi fúnra mi lọ́jọ́ òbí ọ̀rẹ́ tiẹ̀ àpẹẹrẹ lẹ́yìn ìyá àbàdàn ọ̀má mi òun ló máa mọ̀ èmi ò rántí. oh thank you so much. ẹ ẹ Lucas mo wá ní ẹ̀bùn pàtàkì fún ẹ fún ọjọ́ ìbí ẹ ṣùgbọ́n o ó ní àwọn òfin tó bá òun ẹ̀bùn tó ń bẹ́ fún ẹ yìí o tó hmm. lè doctor Williams the fantastic friend Dr. Williams ó ti dé ìdúró dé ẹ̀bùn tó fẹ́ fún mi tó fi rọ̀ mọ́ iṣu àìmáfẹ́ fún mi ní nǹkan kan nìyẹn ọgbọ́n lòún dá irọ́ ló dẹ̀fà tó bá fún mi tó bá fún mi fún mi ní nǹkan kan bó jẹ́ stethoscope ẹ̀ ìmá sí ìzẹ̀. irọ́ ìṣe ah, ah, mi ní ìdúró. mélòó ni kátọ̀nù ilé ìtàn fún ilé. méjì ni sà. méjì mélòó ló wá fún mi. eight bottles péré náà ló kù. ǹjẹ́ ah Dr. William. <laughs> manager manager báwo ni. ah fine sir. all right ẹ pẹ̀lẹ́ báwo ni my dear. báwo lẹ ṣe mọ̀ pé mo wà níbí. Eh, actually mo ti dé reception receptionist ló sọ mi pé ẹ wà ní bambi báyìí. ìyá ah, ẹ ah. eh, manager mo fẹ́ gba yàrá ni. Ah, oyè mi èyí náà máa ń ṣe bẹ́ẹ̀ ṣé ti ọlọ́wọ́ wákàtí lẹ́fẹ́ ni àbí mọ́júmọ́. manager nǹkan ń ṣe ẹ jẹ́ kí àwọn mi gbẹ mú mo wá gba yàrá fún ọ̀rẹ́ mi ni. mi ò mọ mo rò pé ẹ̀yin náà máa ń jàwé ẹ̀gbẹ́ ni kí lorúkọ wọn. um, Lucas Balogun Lucas ọ̀sẹ̀ méjì ló máa lò mí báyìí. two weeks ah, tó bá yẹ pé yẹn dà ẹ má wọrí bàbá yín ṣe wọn lálejò dáadáa kò sígbà tèmi náà dọ́sítù yín tẹ́ ẹ̀ fún mi ń tọ́jú tó péye bàbá yín tọ́jú wọn dáadáa wàá fún ọlọ́mọ tó níwájú tẹ́yìn ọ̀lẹ́gàn ò bá àdé. ẹ eh, eh, eh, manager náà tó bá jẹ́ ti fàájì ni àmọ́ bí táàkì lè gbafẹ́ o mo fẹ́ lọ́jọ́ rẹ́ mi sí bí báyìí torí pé environment yín quiet ni that's all. ẹ kò sí problem ẹ má wọrí ìkan náà àwọn rooms wa tó dáa jù ni máa fún wọn <laughs> kò sí problem. manager ẹjọ́ ẹ wàá ṣe kíni kan fún mi má jẹ́ kí ẹnikẹ́ni disturb ẹ rárá ìjọba mi mójútó dáadáa. a kò sẹ́ni tó máa disturb wọn. ẹ bá mi tọ́jú ẹ dáadáa. àtọ́jú wọn ṣe ẹ tẹ̀lé mi nísìn máa lọ fi yàrá bíi mẹ́rin sí márùn-ún wọ̀nyí ẹ wá mú èyí tó bá wù yín ẹ mú bẹ. ẹ kẹtù lọ ẹ jẹ́ kí n bá yín wà kankan ẹ wọ náà wọ náà délé mu. Ah! inú mi kọ́ ẹ wo three o oh five ni màá fún wọn òun lè ṣe é dájú. my manager ìmọ̀ wà mí sá. my manager ẹ ẹ wà lọ bá kí ẹ lọ bá wọn manage ẹ. èmi náà wà níbi sá. ẹ wà lọ bá kí ẹ sá. I will see you later okay. kágọ ti kí bá bro yeah, I'm um, mo ti dé ibì kan hotel kan. I'm sure the uh, price ẹ máa wà. You will be fine. Ẹ má miss Major. Joe. All right then. I love you guys bye. ẹ káàsán ma. ẹ káàsán ma. ẹ káàbọ̀. ẹ káàsán. ṣé wa ok. Àníkẹ́. ok. hi ah oh. ah I can't I can't I can't find. kí ni kí ni. I can't find my wallet mo dé bag mi ni. ah. ah. tí mo dé bag mi ti wà ń ṣíṣí mi lè mi rí wallet mi. Ah. ṣé wọ́n ṣe bá mi rí ni. ṣé wọ́n jí ni ni. Ah, what kind of question Show my face rìn abẹ́ bá mi rí ni. Ah, níbo mo ti fẹ́ rí ṣé mi tí mo ìṣẹ̀gbá báàgì lọ́wọ́ yín sìn. God what am I going to do now? owó tó dẹ̀ wá ń bẹ owó olówó ni. Ah. yes na wọ́n rán mi wọ́n ní kí fún yàn ni. Ah, owó tí ò kì í ṣe tiyín tó yẹ pé owó olówó <laughs> eh, ṣé torí èlé ṣe wá ń ké tẹ́ ń bẹ́lẹ́kùn sunkún. irú ọ̀rọ̀ wo lélẹ́ please let me have my bag jọ kí lè lè I'm trying to explain something to you you are saying what kí lè sọ. aunty God àǹtí ní sùúrù ẹ kò sí òtẹ́ tí yàrá ẹ̀ dà tó òtẹ́ wà ní gbogbo agbègbè yìí. ibo ṣé òkúta ni mo máa fi sanwó ni i need to go and pick it gbogbo owó yẹn náà gbèsè gan ní báyìí sí. wọn kì í lò òkúta lẹ́kọ̀ọ́. mi ò mọ mo rò bóyá wọn máa ń lògì because i'm telling you something you are still acting dumb. àǹtí. ah stop embarrassing what is it. ah mo sọ pé wọ́n lè fi so you're acting dumb question ṣé mi nígbà atm ni ah what kind of thing is this. I just stop embarrassing me jọ i don't know. ah is this work look at ojú ló fẹ́ rí i don't understand. Ah, ah, ṣé mo kó báyìí ni. Ah. I don't know how can they just open someone's wallet mo jẹ ṣe dé. àti àti mm. ma. I think you have mental problem o lo ṣi. lo ṣi rubbish. anyway o ṣe gan fún ẹ̀bùn ńlá tó fún mi yẹ ẹ̀bùn tó lágbára díẹ̀ wàá gbé mi tó gbé mi sí nígbà àwọn ẹ̀bùn tó ní kọ̀ǹdíṣọ̀n. Lucas yẹn sọ fún mi ẹ̀bùn tó bá wọ èèyàn lèèyàn ń fún yàn ṣùgbọ́n má gbàgbé àwọn òfin tó rọmọ o gbọ́dọ̀ jáde o gbọ́dọ̀ ṣiṣẹ́ ṣá máa gbádùn sí mi lọ́rùn. it's very simple ó túbọ̀ sí pé birthday tiẹ̀ náà ti fẹ́ dé èmi náà máa arrange ẹ̀bùn kàǹkà fún ẹ ṣùgbọ́n òun náà máa ní conditions tó máa tẹ̀lé <laughs> oh excuse me hello ọmọbìnrin jọ jọ jọ jọ kí ló ṣẹlẹ̀ náà kí ló rí tí wàhálà tó yìí ah, ah, ṣé bí mo ti sọ pé kí operation manager kó máa fún ẹ lówó lóṣooṣù kí ló tún fẹ́ Dubai o fẹ́ lọ ṣe shopping Dubai èmi ni kí n mú wẹ̀ wá jọ eléyìí tó fi ṣe ọkọ gangan tó wà nílé ẹ ojúṣe wo ni tiẹ̀ tèmi bá tún sanwó Dubai ẹ. mo ń gbọ́. oh excuse me. Um, okay. you welcome ma. thank you no no don't worry um, ẹ jọ bí mo ṣe ń bọ̀ láti gbòòrò ń sìn mo gbàgbé láti ṣe àwọn photocopy credentials kan mo dẹ̀ ní interview láàárọ̀ la ṣé ẹ ní business center ní ibẹ̀. Ah, ó ti mà kò sí but títì kẹta síbi báyìí wọ́n ní bẹ́ẹ̀. okay so ti ma bọ́ta my right or my left. left. left so it's gonna be first second third straight on my left as well. left thank you. all right ma you welcome ma. Yeah? Left, Abby. Yes, ma. Listen, listen, listen. Magbo, magbo, magbo, my dear máa gbọ́ ọmọbìnrin máa gbọ́ eléyìí tí mo ṣe ló ń jó òun ok kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe fún ẹ jù bẹ́ẹ̀ yẹn lọ mọ́ ah kò sọmọ láàrin mi àti ẹ náà ah wo mi ò lè ṣe jù yẹn lọ mo fẹ́ ṣe nǹkan mi please jọ jọ jọ jọ all right ah bye yeah sorry jerry. lucas lucas mm. you see what i'm talking about nǹkan tí mo fi sọ fún ẹ pé kó wá sí mi bíbá ẹ nìyẹn jótórí ọlọ́ọ̀ mo fi túbọ̀ bí ọlọ́ọ̀ mo fi bẹ̀ẹ́ mẹ́kúnbìnrin yẹn wá dá ẹ láàmú náà ọlọ́ọ̀ mo fi bẹ̀ẹ́ lucas please ṣé ọ̀rọ̀. Ah. Oh. Ah, ọ̀rẹ́ afa ṣó láìkí ara ẹ̀ ṣá. mo wà pa. ẹ eh, no luka sọ fún mi tí o bá dájá change ẹ. ó yẹ kó mọ̀ pé tí o bá dá tó máa sọ fún ẹ <laughs> eh, ẹ bó láìpẹ́ o ṣe excuse me ẹ pẹ̀lẹ́ mo fẹ́ mú chargers mi ní inú mọ́tò. Oh, ok ok ok fine ẹ jẹ́ kí n dúró díẹ̀ sí yàrá gbá yẹn. all right ṣe ṣe kẹ́mi kẹ́mi zo wa wa zo mana mánìjà yín náà ni mò ń wá. wàá sọnù. Ah. látẹ̀kọ́ tí mo ti ránṣẹ́ sí ẹ o ṣẹ̀ṣẹ̀ ń galivanti ẹsẹ̀ bọ̀ wá bá mi yìí kọ́sítọ́mà ló dé. kọ́sítọ́mà tó bá dé kó dáadé dẹ̀ kí ló dé tó dá kọ́sítọ́mà tó ti dé tẹ́lẹ̀ lóhùn tó fi dé pé wọ́n ránṣẹ́ sí mi ọ̀hún anikẹ́mi wá dá kọ́sítọ́mà lóhùn. wọ́n láwọn pàtàkì léèyàn ju kí èmi akọ̀wé lásán lásán fáwọn kọ́kọ́rọ́ yàrá ah, lọ. ta ló sọ bẹ́ẹ̀ wèrè wọn. madam jáde sọlá ni. Ah, madam kiri. madam Jade sọlá ni. ah wọ́n stylishly iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀. ẹ eh, kí ni mo ṣe. bẹ́ẹ̀ni sori bí madam jáde sọlá ṣe ń bínú yẹn eh. tí chief bá fi fẹjọ́ sùn ọ̀gá yìí pé madam jáde sọlá ń bínú iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ nítorí mo mọ̀ pé chief àti máa para lọ́wọ́lọ́wọ́ báyìí. madam jáde sọlá nìkan ló wà wọn mú chief dání. Ah, ojú ti ń dùn ẹ kò pọ́síbù kí madam jáde sọlá wá bí láì mú chief dání kò ṣẹlẹ̀ rí. àwọn nìkan ló wà. tó bá dọ̀la o ní láti lọ gbàgbọ́ kó tó máa bọ̀ ń bíṣẹ́ láì gbàgbọ́ má wà bíṣẹ́ o. ojú ò dùn mí mi lè gbàgbọ́ sami oúnjẹ gàrí ojú ò dùn mí. Eh, iṣẹ́ ọ̀ ìgò mú kọnu méjèèjì. Ah, ah, ah. madam. ẹ sà. wá sà. ẹ ra mà. pẹ̀lẹ́ ẹ ṣàlàyé. Eh, chief olówó láyé ń kọ́. ìyẹn kẹ kò máa rí tààmú. ẹ ṣe mọ̀ pé ìyá yìí kọ̀ǹpútà làwà yìí àti láyé tàbí rà tààmú and one thing ni pé kọkùnrin máa lówó fóbìnrin another thing ni pé kọkùnrin tún lè tẹ̀ kan lẹ̀ dòó ṣùgbọ́n yẹn kẹ̀. òótọ́ ni ẹ mọ̀ kó tiẹ̀ dá fún obìnrin kó máa jó oúnjẹ kan tó bá jẹ èyí tó jẹ èyí tó jẹ èyí ló ń pè ní balanced diet. nígbà tí mò ń kọjá lọ ní kọ́rídọ̀ lẹ́ẹ̀kan mo rí man kan báyẹn one very handsome guy tall you know, Mr. Lucas. Oh, ṣé ìgbà tó ń jẹ́ nìyẹn. Ah, ọdún Dubai. Yes. Wọ́n ga. Mhm. Sí wọlé. Ẹ mọ̀ nǹkan tó dáa. <laughs> Àwọn ni Mr. Lucas. Two weeks náà wà ló ń bì. Àwọn ah, arrest ni. Really? No disturbance. Ó ti ẹ̀sìn dá. Wo sórí bí ṣe rí màní ẹ̀ báyìí, gbogbo system mi dàrú ni. Mo wá fẹ́ kó bá mi ṣe favour kan. <laughs> Mo fẹ́ kó bá mi fix yàrá mi sẹ́gbẹ̀ẹ́ yàrá ẹ̀ gangan. Ah, mo sọ ni kò ní lè work. Oh. Eh, kò lè oh, oh, ah! ṣé o gbàgbé ni nǹkan tí mo fẹ́ ni kò ṣe o. Ah, ẹ má wọ rí ọmọ akọrin lára láìpẹ́. okay then. <laughs> Oh, good afternoon. Please, um, I want room for three weeks. Yes, please. Uh, eh, uh, eh, me? Yes. Uh, ọ̀sẹ̀ mẹ́ta mi. Yes. Um, ah, hey, me single. But your standard is five. Okay, let me do standard. the standard. Okay. <laughs> you, you are cute, ma. <laughs> Thank you. I hear that like every time. And moreover, please enjoy today. I'm low. I'm tired. Hey, hey, kí ni room àbí? Wọ́n jọ pọ́n kan jọ̀gà. Okay. Eh, madam, eh, kí ni Mákàwó fill form ni? Owó kan kí ló ń kọ yín? My name is Nimi Koka. Nimi Olúwa ló ní mí. Orúkọ yẹn ò common. And eh, phone number ma? zero eight zero five five four five one five zero six. Pẹ̀lẹ́ ma ṣe rí ẹ má wọrí ẹ má gbádùn wà dáadáa bí. you have to be snapping very tired. Eh, madam. Yeah. Yeah, of course I know. Mo máa san sí. Just mo kàn ní kí n deposit. Ẹ ṣáàjẹ̀ nǹkan tán. Ẹ kò dúró ma. Thank you. Ẹni ẹ máa. I'll pay more. Okay, kò ṣòwò mo kàn fẹ́ mo kàn fẹ́ ká clear pé kò ṣòwò three weeks. Of course I know I'm not okay. a girl. Ẹ ó yá gbà lọ fún wọn sílẹ̀ fi ẹ ẹ madam Jádesọ́lá sílẹ̀ fà wọ́n sílẹ̀. Tètè tètè mi mi máa kúrò bí n sìn o o ṣe nǹkan tó máa ṣe fọ́nmọ́ kó mo kó padà ní o. Ẹ jẹ́ am I gonna fall down? Yeah, yeah, yeah. Thank you so much. Yeah. Please and I need very cold water. Oh Personally I will bring it. three weeks àìṣe gbọ́dọ̀ ṣe. wo wà á ṣàlàyé bí wọ́n ṣe miss bóyá true underskirt ẹ ló ń gbà lọ ni o àbẹ̀wò òkè mi wà á ṣàlàyé tó bá ṣe tán wá bá mi lọ́fíìsì mi. ò mọ pa gbogbo owó báyìí. manager yẹn dà mo ní stupid manager yẹn dà. wọ́n wà lọ́fíìsì. lọ́ọ̀ pé wá fún mi ṣé kọ́ wá bá yín níbí ìbànú àbí kọ́ wá bá yín rúùmù. kó wá bẹ̀ mí nínú rúùmù wojú mi dáadáa tí o bá lọ pé wá kó wá bá mi níbí ìbànú nísinsìnyí ìwọ ni wàá bá ṣẹ̀wọ̀n. Ah, ẹ̀wọ̀n kẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lọ pé wá fún mi ni mo sọ fún ẹ. ẹ jókòó síbẹ̀ yẹn torí ẹ̀yìn tí ì ti dra ìdí ò tìrú kankan kí yẹ fún mi ní irú mo lọ ó lọ gbé mi síbi tí mi ò fẹ́ ó ní gbogbo yín máa pé wá ń sìn idiot. Duro, a ní oúnjẹ wo ló ní kán ọ́dà fún birthday mi. Lucas ṣàní sùúrù wọn á tó gbé dènà ó. Hmm. ṣé o pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí suspense tó ń fún mi ń pọ̀ èmi náà máa ṣe tèmi fún ẹ ok ṣùgbọ́n ooo kò ṣe fún mi. ẹ fún ìyá gbé ooo oh, sí ọ̀rọ̀ lójì ti sọ mi ah, kí ló dé tí wàhálà tó yìí náà ọmọbìnrin ti kọ̀ mí sílẹ̀ ó ti lọ fọ́kọ mi ilé ọkọ mi ló wà tó ti ń fi kọ́ ọ̀yọ́ mi lẹ́nu àní ó lè lọ wá síbi mẹ́fà oríṣi mẹ́fà kó dẹ̀ máa fi pè mí lẹ́ẹ̀kan náà ah, tí mi ìbá dẹ̀ dáhùn báyìí wàhálà ni kí ni gbogbo eléyìí ń sìn. Lucas please just do me one favour má gbé kọ́ lẹ̀ tí mi bá gbé kọ̀lẹ̀ ó lè wá orí oríṣi fóònù bíi mẹ́fà kó máa fi gbogbo ẹ̀pẹ̀ mílẹ̀ kan ìtara kó flatten battery mi ọ̀ kó pè mí títí fi máa gbé kọ̀lẹ̀. then fine kókó pa gbé fóònù ẹ̀ dẹ́n ká fi parí àríyá ọjọ́ bíi ẹ̀ tá à ń ṣe fún ẹ lẹ́nu. it's better that way. Oh, hi ẹ fún mi ní mount zion um, um, mount mount um, don simon don give me water i just want water water water why would they put an illiterate in a bar gosh. Are you okay? You're fine, right? <laughs> Don't get it twisted, it's puffy T on the beat. Wọ́n ló not sorry. We go put it down, for sure out Igi way. Baby Sungbalaja, you supposed to be straight with me. ó wá lọ́ọ̀yà bara eh. ìgbà tí màá lówó olúwa ló mọ̀ orí ìjà mi ẹlẹ́kọ̀ bébí já lọ ẹlẹ́kọ̀ àwọn tó ń la mi tí ó fọ yín gan màmá gbàdá lẹ́yìn mi orí oh, dán mi wò lẹ́kọ̀ọ́ parí pé mo rọ̀ kẹ́kọ̀ọ́ àwọn tó ń kó mi jẹ́. Happy birthday to you, Lucas! Happy birthday to you! We will you many happy returns of the day. Long life and prosperity. Hip, hip, hip. Hooray! Hip, hip, hip. Hooray! Hip, hip, hip. Hooray! Ẹ jẹ́ ká fún wọn ní àtẹ́wọ́ sódà ẹ jẹ́ ká fún ìkọ́nú àwọn kọ́sítọ́mù wa tó yẹ pé gbòógì ni wọ́n nínú kọ́sítọ́màs wa ẹ jẹ́ ká fún wọn ní àtẹ́wọ́ tó rinlẹ̀. Dr. Williams jẹ́ kọ́nú àwọn tó jẹ́ wípé wọ́n ń gbé iléeṣẹ́ wa lárugẹ àwọn ni wọ́n ṣe nǹkan pàtàkì báyìí fún ọ̀rẹ́ wọn ẹ jẹ́ ká fún wọn látẹ́wọ́ ó dá mi lójú pé wọ́n máa ní ọ̀rọ̀ kan tàbí méjì tí wọ́n fẹ́ bá wa sọ lórí ọ̀rẹ́ wọn. Eh, my doctor, sir, you're welcome. uh, manager, thank you very much. And, and I want to appreciate everybody to grace this surprise birthday party for my friend. <laughs> and àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ṣùgbọ́n to me he is more than a friend. yes yes yes bí ọmọ ọ̀yá ni ẹni mo ní one million lẹ́nu àbí two million àbí five million màá fi ṣe pàtí yìí fún torí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀. Eh, àtẹ́wọ́ àtẹ́wọ́ àtẹ́wọ́ àtẹ́wọ́. Eh, àwọn èèyàn máa ń pè ní ọ̀rẹ́ uh-huh. but to me he is more than a friend yeah. he is indeed a good friend yes. and I give it to him and I think he deserves a lot of. yeah yeah, hey, eh, DJ ẹjọ matago gbé sókè. dé sìn yàrá yìí ló ń bọ̀. yàrá tèmi ló ń bọ̀ ṣé yàrá tí mo sọ fún ẹ pé mo fẹ́ tó fún mi àbí ètò ń wọn lọ́kàn ara ẹ̀ tó lọ fi mí sí. Ah, nù ẹwọ ẹ má bínú àṣìṣe ní kinní yẹn ṣẹdẹrí kò ń mi o ẹjọ́ ọmọ oṣù tó ń pè ní receptionist yẹn òun ló ṣe gbogbo kinní yẹn ọ̀tọ̀ ní nǹkan tí mo ní kó ṣe ọ̀tọ̀ ní nǹkan tó lọ ń ṣe. wo èmi ò rojọ́ all i want ni pé ibi tí mo fẹ́ ibẹ̀ ni kò fún mi. ẹ kò sí problem ma but nǹkan tá a máa ṣe ni a máa ní láti ní sùúrù díẹ̀ nítorí pé ṣe rí obìnrin tó wà lórí yẹn kò ní pẹ́ lọ ẹ owó tó so òtó ti yín ah, àtòwó iwájú àtòwó ẹ̀yìn tí yín ló borí so ẹ ní sùúrù díẹ̀ tó bá ti jáde èèyàn kó síbẹ̀. mánìjà orí ẹ ti bàjẹ́ orí ẹ kò pé mọ́ ah, ṣòro pọ́dẹ̀ ni mí ni ìgbà tó máa yẹn sọ fún ẹ pọ́sẹ̀ mẹ́ta lòún fẹ́ lò ṣòro pé mi ò gbọ́ ó ah, rò pé tí mi di ń gbà yẹn orí ẹ ti bàjẹ́ in fact you are mad bẹ́ẹ̀ ni orí ẹ ti dàrú. ẹ wo madam ẹ bá rọra sọ̀rọ̀ sí mi ṣe rí ah manager hotel yìí ni mí ẹ tó bá ti rí báyẹn bóyá kẹgbà kámú tẹ bá máa lose Mr. Lucas ẹ lose o. kẹlẹ ní kíkẹ. abẹ tó tẹ ọ idiot. manager lẹgbẹ létí gbígbà tẹ bá mẹsẹjà létí. tó bá tún sọ̀rọ̀ asún ẹlẹ́ẹ̀kan sí. bóyá nǹkan tí mo fẹ́ sọ ni pé everything ma wà well fixed yàrá ẹ̀ máa padà sí ìgbọ́rọ̀ ah, dáadáa mú. wo láì tí ẹ̀ kò gbọ́ mi ṣó ti gbọ́ láì tí ẹ̀ kò gbọ́ mi tí o bá lọ fi mí sí yàrá tí mo fẹ́ máa bà tiẹ̀ jẹ́ lọ́dọ̀ gẹ̀ẹ́dì máa jẹ́ kó gẹ̀ẹ́ mọ̀ ìpè gbogbo hotel room tó wà mí báyìí ló fi ń ṣe short time àti pé òun gbé àwọn aṣẹ́wó wá síbí báyìí nǹkan tí màá sọ fọ́ gẹ̀ẹ́ nìyẹn tiẹ̀ ti bàjẹ́ ní èṣù mọ́ iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìyàwó tí ló máa jẹ ní báyìí. ẹ má bínú máa máa. yàrá kúrò kúrò. ó wá máa bá ẹ̀ jáde ogun ṣùgbọ́n kí wọ́n fa ìyá tí olóyè fún mi sísìn ìyàrá tí mo ní kó fún ẹ kí ló dé tó lọ swap yàrá ṣọmọ kó ló fa wàhálà sí nígbà tí mo ní kó fún madam jáde sọlá lélẹ̀ tí mo ní kó fún ẹ eh, ọmọbìnrin àbí kí ló polúkọ yẹ tí mo ní kó fún rúmẹ lè ó wà lọ yí rúm padà èlò lọ fún ẹ. wọn ò fún mi lówó kọ̀ọ̀kan ọwọ́ eh! yín náà ni mo tẹ̀lé bẹ́ẹ̀ ṣe ṣọwọ́ nígbà lọ fún madam jáde sọlá gbà fún madam pupa bẹ́ẹ̀ ni mo dẹ̀ ṣe ṣe bọ́ ṣe máa fún ẹ tó máa fi wẹ̀ wọ́n nìyẹn wọ́n máa fún ẹ lélẹ̀ á fi tiẹ̀ pamọ́ bẹ̀ wò ó jẹ́ kí n sọ fún ẹ tó bá lọ wá solution sí problem tó wà lẹ́yìn your salary is gone. ah yes. ah ẹ má ṣe yàn ọ̀gá ẹjọ ẹfọ ẹjọ ẹfọ ẹkọ rà ti ṣé ìfẹ́ eléyìí tutù mínímíní bí omi àjípọn o ìtàkùn tó so gbà ṣe bóun ló so lẹ́gẹ́dẹ́ mi rẹ bí gbìngbàfà ó di dandan kí kára òun tẹ̀lé o come to me my àyànfẹ́ má ṣe gbọ́ tẹ̀lé gan yé. you shine bright like the morning star you are the light in my world you are the one that I love will you tell me see you ṣé ń gbọ́ mi sìn. wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi náà You know o èmi náà máa lọ wá ṣe máa wọ̀ everything is under control no no no, no, no, no. jẹun okay you know what we're gonna do To bá to Diola. Tell everybody bá ti dé láti school ẹ me so I can say hello to everybody. Oh, I miss you guys too. I love you too. Okay. Okay. Okay. Bye. Ó dàárọ̀. Ṣé mi lè sọ wọ́n ìbúrò mi pé ẹ wọ́n jí owó lọ́wọ́ mi? Gbogbo ayé ẹ̀ báyìí máa ká sókè ni. Àbí wọ́n máa sọ fún mi wípé ọ̀rọ̀ iṣẹ́ yìí gan-an. Ah, ó tún bí sincere. Gosh, my job. Mo máa ń kára lọ́wọ́ náà ní Maritì mi ṣe. Hmm? Now, Marita Nje, this job issue is now becoming so, so, so annoying. Lucas. This is an expression from the depth of my heart to the depth of my soul. Mm. Ẹni bí ọkàn mi, ẹni tọ́kàn mi ń fẹ́ èkùrọ́ lálábàákú ẹ̀ wà láyé. bójò bá ń rọ̀ bóòrùn bá ń rọ̀ àwọn ọ̀fẹ́ ti lọ. ẹ̀rù máa ti wà. though the walls many things go wrong ìwọ nìkan lọ́kàn mi yọ láàyò mo fẹ́ ọ́ he was so. mánìjà dà. mánìjà wọ́n wà lọ́dọ̀ ọ̀gá wa. ọ̀rẹ́ mi Lucas ńkọ́. ọ̀rẹ́ yín ọ̀rẹ́ yín ah mi ò lè sọ ibi tí wọ́n wà. mo rò pé mo sọ mánìjà pé kó make pé Lucas wà okay ni. ah eh, Dr. Williams kí ló ṣọ̀rọ̀ yín. mi ò rí ni kò jẹ́ sẹ́ tó lè sọ mi ń pàtó ibi tó wà. ẹ tèkẹ́ easy má bá yín wá wọn. o tí mánìjà yín bá ti ṣetán pẹ̀lú ọ̀gá yín lókè make sure pé kó wá bá mi ní di mọ́tò bá mi sọ fún fọ́kùnmọ́ wọn di mọ́tò. kò sí problem má jíṣẹ́ ọ̀rẹ́ gbogbo Lucas mo ti pè gbogbo ẹ̀ ló ń dùn kò sí ìtò gbé ń bẹ́ẹ̀ nítorí ọ̀lọ́mọ Lucas fẹ́ wà báyìí. excuse me. else cleaner come here. níbo ni customer tó wà ní room three oh five wà. mi ò lè sọ. o ti clean room yẹn láàárọ̀ yẹn àbó o ti clean ẹ̀. rárá mi ò tí clean. you see ṣọ́rí báyìí nǹkan tí mo máa ń sọ fún gani yẹn pé owó oṣù ò tán sí ẹ iṣẹ́ àwọn gan-an ló ń ṣe. kí lè ṣe mi ẹ̀yin lè ní kí kókó máa nù ta kí nù sálẹ̀ kí tó lọ sókè mo tún nù tá à ń tún sọ pé. gbogbo ẹnu ẹ̀ sọ́run àwọwí lásán ni gbogbo nǹkan tó sọ yẹn wo tó bá wa Mr. Lucas jáde táwọn ọlọ́pàá bá dé wàá sọ bó ṣe ṣe ẹnẹlẹ́ni fún wọn yes kò get away you get away sáà ẹ má bínú sáà o ẹ wo ẹ fọkànbalẹ̀ kò béwu dé. manager hmm? ọ̀rẹ́ bí ọmọ ìyá ni Lucas o aburú ò bá gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí i. nǹkan kò ní ṣẹlẹ̀ sí òun wọ́n há síbi kan ni wọ́n ṣe há síbẹ̀ yẹn a máa há wọn jáde ẹ má wọrí a máa rí wọn. ọ̀rọ̀ háhá yóò yé mi o ẹ wá wọn jáde ni o. Ah, ọ̀rẹ́ eh, kí ló ṣẹlẹ̀. kò ti dé kò sí àwọn tó ṣẹlẹ̀. mo sáré jáde ni. Ah, ah, Lucas Lucas o ti ń gbàgbé òfin tó rọ̀ mọ́ ẹ̀bùn tí mo fún ẹ o kó yẹ kó jáde. Hmm, má bínú mo sáré lọ sí pharmacy. Eh, kí ló ṣe é. No, òun nǹkan kan ṣe mí mo kàn lọ bá ọ̀rẹ́ mi kan ra oògùn ni. ọ̀rẹ́. Mm. Mm, ọ̀rẹ́ ọ̀rẹ́ wo Williams máa lọ sí hospital ẹ̀ kó lọ bá àwọn patient jẹ́jẹ́. Ah! luka luka ẹkù ah! ah! luka <laughs> ẹkù wo ọṣẹ tí òun lò nígbà tó débi báyìí tí mo kún mú kí fi ń gba tiẹ̀ wà á fẹ́mi náà lo. ọlọ́fọ̀ àmọ́jọ máa dé o máa dé ìjọ ẹ lójú máa lọ jẹ. lúkà ìyàgbọ́jọ. Come in. Come in. Listen, you know. Uncle. are Glory from our sister. So, Yeah. sọ how much na bí bá owó You You're welcome. Ẹ̀lẹ́. Ouch! Ow! Wrong. No, I'm sorry. Mabi, you know me. I'm going to you pẹ̀lẹ́ pẹ̀lẹ́. You pressed it. Mabi, no. Sorry. I'm not. No, no, I'm sorry. Tell him to last it for me. Not very ẹkún. Okay. Sorry. sorry. Okay. Mi ò mọ̀ kó dán ẹ̀tọ́ yẹn. Sọ ní láti Wọ́n ò ti jẹun. Kí ló fẹ́ jẹ? Anything tó bá fẹ́ jẹ mo máa ṣe fún ẹ. Ká ní ilé mi mo máa ń sinmi, mo kitchen mo dáná fún ara Anything to bá fẹ́ mi máa ṣe fún But now we're here so kí ló máa jẹ? Happy? Oh, mo kẹ́ ń wo kíní kan bóyá a máa pepper soup tó ń awọ ẹkùn àtàwọ ìṣe pọpá ìṣòro ìgbà tí wọn lékeré máa ń máa mú pọ mọ ìjìnà tán kéré wọn á fún wa ń gbà wọn ní assignment nìyẹn àwọn jẹ jẹ jẹ àárín lè jẹ tán so now kí ló fẹ́ jẹ just uh, be specific. Um, um, Show mind kawo da thinking of fakin oranta. Mm, mm, I'll do rice and goat meat or fish. Okay. Rice, goat meat. Or fish. Or fish. Goat meat. That's my favorite as well. pẹ̀lẹ́ ṣe ní ẹsẹ̀ kò ṣá kò rú ẹ mọ́. kò kò rú mi mọ́ àti pé orí tó ń fọ́ mi náà dé ti lọ. mo mọ̀ pé wọ́n máa fi It's fine, it's fine, it's okay. Mama, she? No. Go, go to me first. you don't feel me empty. You mean? Fẹ́ kó ojú ẹ̀. Ìgbà tí mo fẹsẹ̀ yẹn wá, ibunya kamu nggak fún yín sà. sórí ò dàrú látìgbà tí mo ti rán yàn sí ẹ mbẹ yẹn pé kó wá òṣìṣẹ́ ń bọ̀ sìn. ẹ má bínú sà àwọn vip ni wọ́n ti mú ọtí gan ah ìṣẹ́jú ìṣẹ́jú náà ń gba ọtí mọ̀dẹ́jì láti dúró tì wọ́n kọ́ má bàa complain sà sorry sà kí ni mo lè fún yín kẹ́ mu sà. lọ fún mi nǹkan táwọn vip ń mu. ẹ ọ̀gá ẹ kí mọtì. wá jẹnjẹnu kí ló wá ṣe ń léṣe yìí gan-an ṣé wàá ṣe gbẹ̀gbọ̀rùn ni àbọ̀ wàá ṣàmẹ̀bọ̀ àbọ̀ wàá ṣiṣẹ́. mo wá ṣiṣẹ́. ẹ wá ṣiṣẹ́ ni kí wàá ló kún ẹ pẹ̀lú bàbá tó gbéyàwó ọmọ ẹ̀ wá tó yẹ pé wọ́n gbádùn ara wọn jẹ́jẹ́ wọ́n á kìbá lára wọn kí n tiẹ̀. Ah, manager kò dáa ó wọ̀ kò straight ah, nǹkan tí ò dáa ni. ìwọ ló ń bá wọn tó lé wọn ó wọ́ minus your salary. ah mm. then káyé mínítì tó fi yìn láti mẹ́ débí báyìí kó tó wá jẹ́ mi minus your salary. ah Mm. ẹ má ṣe bẹ́ẹ̀ mm. ọ̀gá ẹ má lò ṣẹ́jú hour ní kẹlò. hour mm. seconds minus your salary. Ah! o ṣì ń dúró minus your salary. Ah! manager hmm? manager o máa ń dí àmì ah, o máa ń dí àmì kí ló dé tí o ti lè ọmọ aláyé bàjẹ́ yẹn kúrò ní yàrá yẹn mo ní kí ló dé tí o ti lè ọmọ aláyé bàjẹ́ ọmọdé ayẹ ti bàjẹ́ tí o mọ̀ yẹn kí ló dé tí o lè kúrò ní yàrá. mo máa lè e, ó máa jáde owó ọjọ́ márùn-ún péré ló san kò dẹ̀ tí ìrówó mi san bó ṣe wáyé kò rí iṣẹ́ a máa lè jáde gbàrà tó wẹ̀ bá ti pé báyìí hmm, fúnra mi ni màá lọ kẹ́rù ẹ̀ jáde ìyẹn bá kó wọlé. Roberta nǹkan tí mo fẹ́ kó máa ṣe nìyẹn tó bá ń tẹ́ mi lọ́rùn gbogbo gbà á ní máa jà á ah. o ṣàmọ̀ pé i'm one of your very good customers. ah gidi gan <laughs> yes ma pẹ̀lẹ́ ma yes ma. ẹ pẹ̀lẹ́ ṣùgbọ́n pé nǹkan tó yẹ kó máa sọ fún ọmọ aláyé bàjẹ́ yẹn nìyẹn ó fẹ́ máa fọ́ọ̀sì ara rẹ̀ mọ́ Lucas lọ́rùn kíní bíntì yẹn fẹ́ máa bá èmi èmi yìí du ọkùnrin. Ah, kò mọ̀ yín ni ókè ẹlẹ́dàá ẹ̀ ò gbé tó bá gbé ó máa kú ni ah, ah. ṣé bẹ́ẹ̀ mi ni bó dẹ̀ ṣe wà yẹn ayé ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ tí o mọ̀ mm. tó bá ríṣẹ́ lé nìyí ní ọ̀sán báyìí ó máa bọ́ lọ́wọ́ ẹ̀ lálẹ́ eh, bẹ́ẹ̀ ni mo sọ. ṣé kò wọn kò mọ̀ yín ni tó bá yẹ kó mọ̀ yín àwọn ẹ̀kún wọ̀ kí ń bá yín dùn kan ẹni bá dọ̀wọ̀ á gbọ́ gbàs èmi ló yé. ní tí mo fẹ́ kó máa bá mi sọ fún nìyẹn àlàyé tí mo fẹ́ kó máa bá mi ṣe nìyẹn pé kó má tra yẹ kó má súnmọ́ mi kó má tiẹ̀ dí àmì rárá o mm, mi ò kì í ṣẹran rírọ o. máa kọrin ẹ̀ sí létí. o bẹ̀tà sọ kọ́ fún mi ní nǹkan tí màá mu. èmi fúnra mi ni màá sá mi wọn ò ní fún yín èmi ni màá wá fún yín ẹ ẹ fẹ́ bí ìgbín sí. òṣò wá fún mi ní ìgbín tó ti yí lata. tó yí lata fẹ́rẹ́fẹ́ mm-hmm. bíi adìẹ yíyan ńkọ. ìyẹn náà ó ok. <laughs> kò kọ́ṣẹ́. wo ọmọ yìí fún mi ní nǹkan tó bá tutù ẹni tí ń tì í tó tutù dáadáa. madam Jádesọ́lá ẹ bá mi yọ o ẹ nígbàgbọ́ pé àwọn ìgbìmọ̀ tí ń mójútó àwọn òṣìṣẹ́ ìjọba tá a fẹ̀yìntì wọ́n ti ní kí wọ́n mọ̀ ṣètò owó wa báyìí ní tí mo wá sí nílẹ̀ ìtìfẹ́ yanjú. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ẹ kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ wọ́n ti pé àwọn àkátàǹtì wọ́n ti àwọn gbogbo ìgbìmọ̀ yẹn ti pé àwọn àkátàǹtì pé kí wọ́n mọ̀ sí owó tí wọ́n jẹ ẹnìkọ̀ọ̀kan kódà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ká tó kù mẹ́ kọ̀ǹpútà gánà fi ń sí wọn lu calculator. kò burú tẹ bá délé kẹ̀kí le Ah, ẹ̀ ń gbé mi ṣépè ni òkú ọ̀hún ni ọmọ ẹgbẹ́ tó bá délé kó kílé èmi ò tí sẹ́yìn tí mò ń lọ lé báyìí àti pé àwọn òwe kan ti ẹ̀ ń bẹ tó yẹ kí n fọwọ́ sí tí n bá fọwọ́ sí àwọn òwe nǹkan títí ọ̀túnla màá padà sílùú mi. ṣé kìí ṣe pé ẹ̀ ṣàrùn ẹ máa gọ o ah. ẹ fẹ́ máa ta sí mi àbí. madame Adéṣọlá ń ṣe tèmi náà owó ń bọ̀ owó ti dé tán ọkùnrin ló sì dúró èwo mo ṣe kátó tí mo sì gbẹ́lẹ̀. <laughs> what an insult ah, ah. níwọ sọrí ojú tí mo dì í tí o bá pàkó tó pòórá wájú mi wàá fi ẹnu ẹgbọ́lẹ̀ idiot. má mú nǹkan tó tutù wá mọ́ o mo ti yó báyìí. Hmm. ṣé ó tán o torí tí n bá ń bínú wá ní mò ń bínú o èèyàn jẹ́jẹ́dẹ̀ ni mí mi ò ṣe èèyàn mi ì ṣe èèyàn oníjọ̀gbọ̀n o lélẹ́yìí ló lọ́ àwẹ̀nu sí mi lára tó fẹ́ máa insult mi kò burú wàhálà gbà gọ́ngọ́ sọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gọ́ngọ́ ó máa sọ. madam ṣé bí kílábà yín clean yàrá ilé ṣe kẹrù yín wá síbi. ṣé ibi tí mo ti ń bọ̀ yẹn ó jọ yàrá mi lójú ẹ̀ yàrá tèmi lélẹ́yìn mo dẹ̀ ti rẹ́dì láti wá gbàgbé. kò kúrò lọ́wọ́ fún mi. kí n ṣe yàrá yín máa. madam madam eléyìí ṣe ẹjọ́ ìṣàánú mi máa kí ọ̀gá wa sọ̀rọ̀ sí mi. ọ̀lẹ́ ló ṣe bẹ́ẹ̀ jọ. padà kó lọ sọ fún máníjà kó sọ pé yàrá tèmi ni mo ti wá gbà padà yìí ṣé bí kò bàlẹ̀ máa ríranú ṣe pẹ̀lú nímì ló ṣe fún ní bíbáyìí àbí bẹ́ẹ̀ kọ́ tí yóò sanwó lọ sọ pé ìdísọ́gbà yàrá mi padà. madami yàrá yìí madami madami yàrá yìí get out. mọ́níkà máa sọ̀rọ̀ sí ọ̀hún sí ni bẹ́ẹ̀ pé ọjọ́ ọmọdé ọ̀hún bíi àti àìdẹ́bí ni ẹ ti tilẹ̀kùn mọ́ kíní tó fi tilẹ̀kùn tó tó fi nu ni ẹ ti tilẹ̀kùn mọ́ o. àkùrọ̀fẹ́jọ́ yín sọ máa ní ìjà mi. kò ṣẹlẹ̀ rí báwo ni kọ́sítọ́mà ṣe máa lé kọ́sítọ́mà jáde kúrò ní yàrá. Hmm. jọ ò dẹ̀ gbà mí nímọ̀ràn. Ah, ah, èmi kí n gbà ẹ nímọ̀ràn ah, eh, èmi ò nímọ̀ràn kankan tí mo fẹ́ gbà ẹ o torí pé kò ṣẹlẹ̀ lójú mi rí so mi ò nímọ̀ràn kankan tí mo fẹ́ gbà ẹ. èmi ò lè gbà ẹ nímọ̀ràn. Eh, ẹ cleaner èlò ni madam Jádesọ́lá fún ẹ tó fún láti kẹ́rù kọ́sítọ́mà tó sanwó ẹ̀ pé o dẹ̀ kó ẹrù ẹ̀ o kó jáde. wọn ò fẹ́ mi owó kankan wọn ní owó ni mi ti díù àwọn dẹ̀ ti sanwó yàrá yẹn. fún ìwọ àbí fẹ́mi ok o ti yé mi kò sí problem tí ọ̀gá bá ti dé wàá lọ ṣàlàyé ara ẹ fọ̀gá nǹkan tẹ́jọ papọ̀ tóbi ní pọ́n láti máa kẹ́rù kọ́sítọ́mà jáde nù yàrá. <laughs> manager ṣé ìwé ọmọ iye ìṣẹ́jú tó fi dúró ń bí káyé ìṣẹ́jú tó fi dúró ń bí kò yọ kúrò ní sálárì ẹ̀. yes. Eh, manager èyí náà lè ní kí lọ pe cleaner wa. nígbà tí mo wá ní kó lọ pe cleaner wa ṣé mo sọ fún ẹ kó dúró kó máa record kó máa gbé bòrò lẹ́yìn tó oníṣẹ́ tó máa ṣe o máa dúró kakun minus your salary. added time minus your salary. wàá ṣàlàyé tó gàba dé ṣé mi ni ẹ ti gbà wọ́n. Eh bóò níjà rí mú níjà. ẹ rà sàbò wa ókè sà. ẹ kú yes sir. ẹ dákun fún mi lọ́mọ kan mo ní di ọmọ kan urgent. Hmm. a attend sí. ok ó dà. incoming manager ni ẹ. a attend sí. ọ̀ sọ ma gbó ti kúrò ní kínínà kọ́lọ́ ń jẹ́ mi gbogbo yín ogun. ẹ jọ pápẹ́ má bínú tí ẹ̀fọ́ bá lé ẹ̀fọ́ kúrò nínú àwò hmm. kí ni àwò yín lè ṣe. àwọ̀ ọ̀fọ̀ ni ah nítorí bá mọ ẹ̀fọ́ tó lé ẹ̀fọ́ kó nù àwo ṣe ẹ̀dí káyé kọ́ kù mbẹ àbí o sì yàn kán mẹ́mọ́. ẹ wo ah. ẹ ẹ. Ah, hmm. eh, dákun wo ẹbẹ mi wọ́n wọ́n kankan bá wọn jẹjàre. sọ ẹ̀fọ́ lẹ́fọ́ láwọ̀ ẹ̀rọ ẹran lé ràgó lẹ́ran kú ọ̀dọ́ gbà ni. Hmm. bá mi sọ gọ́tà dọ̀tí kan. a jẹ pé madam jáde sọlá àti àǹtí ni mi wọ́n máa sún three o oh four papọ̀ nìyẹn báyìí jọ sọ mi ojú kan náà kí lọ́kàn àwọn pẹ̀lú gbóyún. mo mú ní kẹ́ fún mi láàgbáyé mo ń ṣàlàyé nǹkan fún yín ẹ ebi ṣe bẹ́ẹ̀ gbàyà ẹ tí ma ẹ wo ẹ ẹ wo ẹ ẹ wo rí bí orí ibè bí ó rarun òsì kí lọ́kàn pẹ̀lú ẹ bá jọ sùn gbogbo yóò ẹ ṣẹ̀ṣẹ̀ jọ yàrá kan náà rẹ̀ rẹ̀ ẹ mọ ẹja gbọ́ ni ẹ e dáadáa òsì tẹ́ ń bá káàkiri. This is an expression from the depth of my heart to the depth of my soul. Oh, it's too. What's Are you okay? Yes, somehow. <laughs> sure? Yeah, of course. <laughs> Thank you. You're welcome. Ah. Sherry, o ti ń stress ẹsẹ̀ yìí o. Mm, ow ó stress ẹ̀ ó dẹ̀ ń tàn mí mo ní kò yé fi ṣe wàhálà kò yé kàn máa jáde bákan bákan ẹ́ máa gbọ́ listen tó bá tún ti fẹ́ jáde cab ló máa gbé jáde. <laughs> okay But Lucas kí ló dé tí o kì í jáde you are always in the hotel why why don't you like going out or you just don't want to go out. Yeah. Um, Williams ni. Yeah ọ̀rẹ́ mi mm. ọ̀rẹ́ mi Williams tó ń lọ ní kí n sinmi sí hotel fún bíi two weeks. kí ló dé. wọ́n ah. ní ká fọ́ra ní ìsinmi ọ̀dà wa ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ká sinmi. okay. Hmm. <laughs> Stop looking at me. I need to tell you something. What's that? you me shy. You shine bright like the morning star. You are the light in my world. You are the one that I love. Will you tell me, see you do? Mimi. Darling, mo ti ń retí ẹ látẹ̀kùn. Oh, um, ẹ jọ̀ọ́, ẹ tó ní yàrá ń kọ́ madam mo fi yẹn sílẹ̀ ṣé kí n máa tẹ̀lé lọ sí yàrá ẹ̀yìn àbí wà wọ bíbá yìí mo nà ó. Oh. Oh, I'm sorry nǹkan tí mi bá ní jẹ mi ò fi rùn mu. Madam Jádesọ́lá ṣé kò sí. ẹ jọ̀ọ́ jàre kí ni mo sọ fún yín kó ṣẹlẹ̀ ẹ má bínú. fọlànà ọ̀rọ̀ tí ẹ̀ sáré ní là ń rán tí mo tẹ̀ wá ọjà òyálé nìní. ẹ kẹsàn án máa àì máa kí ni mo fẹ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé kò sí. kò sí mà. ẹ dúró ẹ mọ̀ mí mọ nǹkan tó ṣẹlẹ̀ tí ẹ fi kó ẹrù mi jáde nínú yàrá tí mo wà tẹ́lẹ̀ because it was a little bit embarrassing ẹ mọ̀ ó rí bákan mà. tí mo fi ní kọ́ kó ẹrù ẹ jáde ń bẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ náà ibẹ̀ yẹn ni mo sọ pé mo fẹ́ torí pé òun wà ń bẹ̀ ni wọ́n ṣe lọ fi mí síbòmí àníkí ni owó ẹ ti tán kí ló ń dúró mu ṣé òní ilé tó ń gbé ni ó fẹ́ kú sòtẹ́ọ̀. hòtẹ́ẹ̀lì ẹ̀yin náà wà bóyá ìyẹn ò tí ẹ wà important ma ẹ mọ̀ jerry i'm very calm mo kọ mi mo dẹ̀ gbẹ̀kọ́ ma àmọ́ èmi náà máa ń sọ̀rọ̀ and i will not like you to frustrate me ma please ma ẹ jọ ma eh. mi ní sọ́jú. ẹ eh, tó bá yẹ pé mo ń frustrate ẹ bẹ́ẹ̀ kó lọ fọlọ́pàá mú mi àbí ah. torí pé ọkọ̀ ń wà bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ tí wọ́n kọ́ tí ó gbẹ̀kọ́ ìfáwọn ti ẹ̀kọ́ èmi rò pé wọ́n láti lè re gan eh. tó bá wọ́n láti lè re òní máa sọ̀rọ̀ ságbàlagbà bóyá ń sọ̀rọ̀ yìí. àǹtí ṣé mo pé tèmi àti ìṣèwà àti tẹ bá gbà mí létí kò sí nǹkan kan ẹ jù mí lọ wẹ́ẹ̀kan ìmájí kémi kan mọ̀ ọ́ méjì kíkọ̀ ṣẹ̀kẹ́ yín báyà ó kàn papọ̀. o ò ní jẹ́ dánrú ẹ̀ wò torí ọwọ́ tí màá fi lù ẹ́. ẹ ti wà fún wa jẹ́ àwọn òwúrọ̀. <laughs> ọmọ àlè bàbá sí yín lọ́ba ní yàrá yàrá. ẹ lè tawọ́ o station ti bàtú yín <laughs> <laughs> dá. Let's forget about it. think so. You I was scared. I was, in fact, I was over scared. Ṣẹlẹ̀. Ẹ ṣọ̀rẹ́ àwọn tá a bá ti ń ṣiṣẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ kò ní mọ̀ so stress yẹn tún máa accumulate tó bá ti dé báyìí you know total breakdown yẹn kàn máa ń gbà but seriously I'm fine now. Sure. Mo náà mi ò rí jọjọ bí náà iṣẹ́ wọn mọ̀ bẹ́ẹ̀. Yeah, ó ti gbọ́. Ṣé o fi obè ó yẹ kó máa bá a sí? Seriously, bí mo ṣe wà bí àmì kíkún, I know you scared me. Come on, mo rí láti látọjọ́ iná ni. I'm fine. Are you saying I'm a man? Oh, ah, kí ló dé? I'm fine. sure? Yes. Thank you. Ṣé o wá òkè? tó fẹ́ báyìí kan fi ọ̀rọ̀ bò mọ́lẹ̀ kí reason tó ṣe kúrò ní ẹgbẹ́ mi tó lọ gba yàrá mi láì sọ fún <laughs> okay um, okay the reason tí mo jẹ okay um, ìgbà tí mo wá owó tí so ìgbà tí mo máa san owó mi wọ́n from the same room, so they had to put me in that space. Are you sure? Of course. And moreover, àwọn yàrá ìsàlẹ̀ yẹn gan they are even cheaper. Mo sọ pé kó to torí àwọn torí àwọn hello Nimi I'm here. Kò fẹ́ No no no. <laughs> You're so jealous. Anyway, it's not because of anybody. Huh? Hmm? wọ́n ti already sọ fún mi náà pé nǹkan ti bú kẹ̀ tẹ́lẹ̀ so it's no big deal like, find out anyway tell them one thing o ti di military zone okay <laughs> so they should keep up. <laughs> um, anyway what shall I raise um, mo máa move ẹ padà sí òkè mo lè máa sanwó three months so that mo máa ní wàá mẹ́rin wàá lẹ́ẹ̀kẹ́ ẹ̀mí ní títí wàá máa ní three months. Yes. three months. That's, that's a lot. I'm overking over my shelter for three months. No, no, no, please, you don't have to do that. Please, please. I understand, but you more. Ṣé wá ṣe tó bá ṣe, ó ṣe máa fẹ́ settle down. Wọ́n á Listen, I understand. Listen. Three months is No o lè máa sáré rówó bẹ́ẹ̀ tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rówó bẹ́ẹ̀ náà ṣé wàá dẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ sanwó ilé fún ṣe but you stay there first until tó fi máa calm dáadáa then you you start to pay <laughs> and then you start you know. looking at your face alone <laughs> make me laugh and we thank you so much. yeah, <laughs> but I've not done. Shy. That is what ẹni bí ọkàn mi ẹni tọkàn mi ń fẹ́ èkùrọ́ alábàákú ẹ̀wà láyé bóun bá rọ̀ bóun bá rọ̀ àbúrò bá rọ̀. Though the walls fall, the make things go wrong lọ́kàn mi yàn láàyò mo fẹ́ ni mo fẹ́ Hello. Hi. Mm, mm, mm. Thank you. How are you? I am fine, and you? Yeah. Ah sọ pé tó o bá ti sí mi báyìí ṣe ni ààyè ó máa ń yí mi gan ni. Hmm? sorry. ó máa ń dàbí kí n rí ẹ kí n rí ẹ. má bínú mo wà selfish báwo ni ibi tó lọ ṣé o ti rí àmì pé wọ́n á fún ẹ ṣe. mi ò rí àmì Lucas ó ti sún mi I am tired and that is the reason why I'm here. it's okay. Um, ọ̀rẹ́ mi kan ó ní iléeṣẹ́ ńlá kan ní ilẹ̀ iléeṣẹ́ yẹn tóbi gan-an kò sí nǹkan tí mo sọ fún wọn bẹ́ẹ̀ tán ní gbọ́ ṣòro mo mọ̀ pé wọ́n nílò ẹni tó kàwé tó jáfáfá tó tún rẹwà bíi tẹ̀ mo máa bá wọn sọ̀rọ̀ wàá lọ síbẹ̀ mo dẹ̀ nǹkan máa gbà ẹ́. jẹ́ kí n lọ sìn hmm. no it's just to three five pm ni wọ́n máa ń close ní ilé iṣẹ́ náà hmm. please let me go. I need this job badly. I, I think. I, I... It's okay. It's okay. Iṣẹ́ yẹn máa dúró díẹ̀. Kò sígbà tó débẹ̀ tó ní gbà. Ẹyin ṣe dín ní ìsinmi díẹ̀. Hmm? Thank you. Wọ́n tó fi mí sílẹ̀ látàárọ̀. Tó dé ìsìn tó wá tún lọ, ó lè lọ́bì kankan. <laughs> Hmm. Tó bá le jù, iṣẹ́ wa bá ń bi tó wà. Really? <laughs> oh. Níní. <laughs> ṣùgbọ́n pé mo ní nǹkan púpọ̀ gan nínú gbogbo nǹkan tọ́lọ́ ń ṣe fún mi pátápátá wọ́n lóhùn mi jù. No, you're making me shy. That's the truth. Nimi, mo nífẹ̀ẹ́ <laughs> oníwà, olẹ́wà, oh. o <laughs> máa ń dá mi lọ́rùn, o mọ̀ I don't like Oh, my amu, I just love everything about you. See, oh, listen, ọmọbìnrin yìí náà. Kò dé má fi wàhálà pa. Mo ti gbọ́, mo ti gbọ́. Mo ti gbọ́, mò ń ṣèkan lọ́wọ́ tí mo bá ṣetán mo máa pè é, ṣùgbọ́n mi ò kàn mí lọ bọ́kọ̀ ẹ̀ kí ni ti tèmi please please all right bye. Yeah, yíyá má bínú sí ẹ jọ um, uh, ṣé ni ẹ bá mi clean yàrá yẹn jẹ́ all right. ṣé ń jáde ni. no mo máa wà ní side. tó bá lè ṣetán máa wọlé padà ẹ̀mí ṣù pé mi bá wá bá yín ṣeré ń bẹ̀yìn kan ti public place mi mọ̀ bóyá mo lè wá bá yín ṣeré tí wọ́n ti mú ní yàrá. fúlábà mi ṣeré yàrá láti mi ṣe ọmọdé tí ó ń sọ ẹkún tó fẹ́rẹ̀ lẹ́kún. i mean good ṣe mọ àwọn tv programs nígbà mi ó máa boring and it's just monotonous èmi ò gbọdọ̀ bá wà ní yàrá pẹ̀lú mi ó máa. no i'm sorry i'm not here for that okay business tí mo wá ṣe bí ni máa kọjú mọ́ èyí business tí wọ́n fi òun náà sí bíbá láti ṣe òun náà kọjú mọ́ i'm sorry i don't mean to be rude <laughs> but i'm just but i'm not i'm not here for that. Okay, sir. Thank you. Sure. Ẹ ra Ah. The doctor di doctor paapi ẹpẹ̀lẹ́ ẹdẹkù ìnáwó tẹ ẹ ṣe fún ọ̀rẹ́ ìtọjọbi rẹ ẹpẹ̀lẹ́ abẹtú bá ṣe kámi lónìí kémi lónìí kí n wọlé kí n chéjì ni ah. <laughs> Ah. ẹ wo ẹ ṣe nígbà tí mo wà kéke bí ọmọ tó ń lọ ìṣeṣe bẹ́ẹ̀ mo ṣe máa ń ṣe paapi mo dábẹ́ àfáwọn obìnrin. <laughs> <laughs> mo fojú mo fojú obìnrin yẹn mọ̀ ọpinlẹ̀ gẹ̀ẹ́sì o. papi. mo jayé mo rí ta mo gbádùn ara mi gidi ni. Ah, ah. ẹ ká sọ dókítà padà ẹ káàbọ̀ ẹ kò ẹ ra ẹ pẹ́ díẹ̀ o. wọ́n ti ẹ̀ dáhùn mọ́tò yìí ni ó ń disturb mi kò jẹ́ kí ẹ. ok fine boy ok ẹ ra ẹ obìnrin wọ́n mọ̀ fi yàn sí wọ́n mọ̀ fi yàn ta kátì ó ṣe wáyé táwa fẹ́ ṣe fàájì sí ìjọba yẹn nìkan kan bá ṣe ọ̀dọ̀ mi ló bá wá o. papi bẹ̀mí ni mo burú gan mo burú gidi ẹ̀ kẹ̀kẹ́ ọkà yìí gbogbo ẹsẹ̀ rí lọ́jọ́ kí everybody ọ̀sẹ̀ rẹ̀ dà torí gbogbo nǹkan ọ̀rọ̀ gbọ́ ṣùgbọ́n sí iná máa jagun lọ́jọ́ alẹ́ ni àwọn tó tún jù wá lọ́gùn òsì wọn stop ogun bẹ́ẹ̀ ló ń jagun lọ ní wọ́n jagun kú ni ẹ wò dókítà ẹ pẹ̀lẹ́ yà ó jàre pápì ọkùnrin la gé sí yẹn pápì mo fẹ́ sùn lọ́wọ́ àbáyá wọ́n lórí àwọn aláàkíkọ̀ kan kó dánwò tiẹ̀. Um, Lucas ìyá yìí ni kì í sọ fún ẹ pé gbogbo eré tó fẹ́ ṣe kó o ṣe tán bí báyìí kó dàbá bá náà ṣeré jọ díẹ̀. oyè máa bá mi sọ fún ìyàwó ẹ pé ìyá lè díẹ̀ o because mo bá ti kúrò níbà iṣẹ́ ti máa dúró dè mí lọ́fíìsì rẹpẹtẹ ọ́fíìsì ni màá láǹtì mi ò rí bẹ́ẹ̀ Lucas àwọn òṣìṣẹ́ ẹ wọ́n kájú òṣùwọ̀n wọ́n dẹ̀ ṣòótọ́ pẹ̀lú ẹ. ọtọ mi o right pẹ̀lú yẹn o right pẹ̀lú ẹ uh, in fact mo tiẹ̀ ní kó mẹ́ lọ síbi iṣẹ́ mi ìyẹn ni mí mo ní kó lọ síbẹ̀ kó wò bóyá ìdánwò tá a máa ń ṣe fún àwọn ọmọ yunifásitì tó bá ṣe graduate yẹn bóyá ó lè pass ẹ kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ mi. ṣé o ti mọ̀ ọ́ dáadáa tó yẹn ni ọmọ tó mà ti lè rí wá mà ní ọmọ dáadáa ni ó farabalẹ̀ ó jáfáfá ó brilliant ah, ọmọ gidi ni kàkà kó gbígbà aṣẹ́wó níṣẹ́ ló ṣàn pariwo òun wá ṣẹ́ òun wá ṣẹ́ òun wá ṣẹ́ o ṣé o mọ̀ pé kò rànjú mọ́wọ́ mi torí kò tiẹ̀ mọ̀ mí tá a bá sọ pé torí ẹ̀ ló ṣe nífẹ̀ẹ́ mi ó túmọ̀ sí pé fẹ́ òtítọ́ ló ń sẹ́yìn. ó dá dúró náà níbo ni ọ̀rọ̀ ìfẹ́ àwọn àtìlẹ́yìn níbo ló dúró dé gan-an o ṣáàkì ń wá fún iṣẹ́ òròru àbí ẹ ti ṣe ti bí. Williams. look at Williams. òdìbò ti ṣẹ́jú kan o. tí ẹ bá kàn ẹ́ a máa jẹ but for now fiwalẹ̀. kí n stand still. but I love that lady. Really? Oh God. Oh <laughs> God. This is getting interesting kí receptionist wá ti dé ní táìmì. <laughs> very very interesting. <laughs> name is sexy baby. excuse me John what's this. má lọ bó ṣe ń lọ yẹn ni kó má lọ o ò ní ríṣẹ́ o ò ní ríṣẹ́ because tó bá ríṣẹ́ ló máa fi wà lóòótẹ́ yìí lọ́wọ́ máa fi wẹ́wọ́ o ò lè ríṣẹ́. manager <laughs> my manager good morning sir. káàbọ̀ thank you sir. ṣòmọ time tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń débi iṣẹ́. i'm so sorry ẹ má bínú ó yẹ kí n ti dé tipẹ́ ṣùgbọ́n ẹ mọ roundabout tó wà ní ìsàlẹ̀ yẹn ṣe rí nígbà tó kù díẹ̀ kí driver wa débẹ̀ báyìí abuké tó gbọ́mọ sẹ́yìn lójijì mọ́tò kọ́ gbá mo bá ká ọmọ rí mu lórí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ o orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ o gbogbo àwọn tó wà nínú mọ́tò wọn pè mí wọn bẹ̀ mí wọ́n ní the law ẹ bí mo ṣe dress wọ́n ní the law mo ń dá wọn lóhùn wọ́n ní the law mo wá ń dá wọn lóhùn wọ́n ní kí n jọ́ kí n ran aláboyún lọ́wọ́ mo wá ní no problem mo wá ba dé station bàtà wá dé station mo wá ba kọ statement mo wá make sure pé wọ́n ti driver wọ́n ti wọnú sẹ́ẹ̀ mo sì ń wọnú sẹ́ẹ̀ wọ́n wá ní lọ́ọ̀yà mo ní yẹ́sà wọ́n wá ní kí n máa lọ kórè má ba dìbí mọ́ mi lọ́wọ́. o ò ní pẹ́ lọ sẹ́wọ̀n. ah manager ẹ má jẹ́ nílé wọn. ok per ah, seconds ni o máa fi kà ó. Eh? yes ah! iye ìṣẹ́jú tó fi pẹ́ dé eh? ẹ máa mú lórí minute seconds ah! minus your salary. manager ah manager ọmọ kẹsàn-án yes sir yes sir. <laughs> ẹ wá mà ẹ pẹ̀lẹ́ mà. ó pàdé idiot ní mi yẹn lọ́nà sí i ah. ó pàwé mẹ́gbẹ̀ẹ́ ó ló ti ti rìn lọ. ààyè ti bọ́ lára bó ṣe máa rìn ní ó máa rìn ó máa rìn. dr willet. dr dr yes sir fine sir. ṣé wa ok ẹ pẹ̀lẹ́ family nǹkan ọ̀rọ̀ yìí nǹkan. ẹ ó wà ní yàrá ṣùgbọ́n ó rest. Oh, mo dẹ̀ fẹ́ rí wọn o mo fẹ́ invite wọn sí pàtí kan ni ṣé ti yé yan ẹgbẹ́ mi ló ń ṣe nǹkan yẹn àwọn èèyàn ńláńlá ni wọ́n o you know àwọn people of timber and calibre sọmọ who is who in the society. bí àwọn báyìí nǹkan nǹkan. wọ́n ṣe àwọn stupid idiots tí wọ́n kàn manage ordinary hotel tí wọ́n dẹ̀ wá lack manners. ẹ ẹ <laughs> eh, eh. eh, nǹkan tó ṣẹlẹ̀ pé máa bá yín jíṣẹ́ oh. ṣùgbọ́n unfortunately kò ní lè ráyè wá oh. but I can always talk to him. ẹ bọ ẹ jẹ́ kí èmi gan fúnra mi lọ rí wọn. no madam that won't be necessary at all èmi á jíṣẹ́ fún wọn and I will make sure pé package kan tó wà tangible fún yín ṣẹ́gun madam. <laughs> Eh, eh, doctor ẹ eh, jọ̀ọ́ jàre ṣé ẹ gbàgbé pé mo sọ fún yín pé a fẹ́ ṣe patí ah, mi sọ fún yín pé ìyá ìyá mi bímọ. ọlọ́run ayé yín bẹ ṣe yẹ̀yẹ́ mi ẹ má rò pé mi ìgbọ́n ni mo dẹ̀ gbọ́n o. ẹ dókítà ẹ àbúrò ìyá mi mo fẹ́ sọ sà. báwo ni tó lọ. it was good news. Hmm. ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ tó ní kí n lọ yẹn ó gbà mí wọ́n hmm. ní kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ i'm so happy. i know congratulations. lucas hmm? thank you so much you're the best thing that's ever happened to me thank you. sẹ́mi. So, to me. Mm-hmm. Thank you, darling. Anytime. Love you so much. Love you more. Ah, inú mi dùn. Inú àwọn àbúrò ẹ̀ máa dọ̀gán tán bá gbọ́. Wọ́n á wò pé gbogbo wàhálà ẹ̀ gbogbo orin àjò ẹ̀ kò já sófo. On they were extremely happy. In fact, nígbà tí mo sọ fún wọn gbogbo wọn láwọn fẹ́ máa bọ̀ mo ní níbo ẹ jókòó yín. They are <laughs> happy and I'm so happy too. I'm happy too. But there's something. What is that? Tí má ti bẹ̀rẹ̀ ṣe ń sìn, a ní and I'm not happy about it. Mm, that has a solution. To bá fẹ́ continue but they employ me, BPA, <laughs> so we go to lọ mo máa gbé bag tẹ̀lé i dey marry every minute <laughs> tàbí to move bá to kúrò hotel go tell me, mi lọ okay so just take one wo má jẹ́ wà káyé oríire méjì láṣẹ lónìí àkọ́kọ́ iṣẹ́ tuntun ẹ̀kejì ìfẹ́ wa tí kò yin jẹ tó ń fẹ̀ sí. Let's drink to that. thank you. You're welcome. I'm so emotional. Thank you. Yeah. once may fall, though many things go wrong. you. nìkan lọ́kàn mi yọ láàyò. Mo fẹ́ ọ. Thank you. Darling, you mean so what? much to me. Seriously, go. Wait, wait, why? It's because why? I love you now. Oh! <laughs> why? You know. why? Oh. Why? Mm? Sorry. Yeah, excuse me. Mm. You know what? Mm. Don't me much strength. Yeah, and it's um, little. ọ̀rẹ́ ṣòbí ní kò mọ̀ pẹ́. ìran ah, wo gbàgbé even tó bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ ní mí òun keep complaining kò jẹ́ kí bíbá ìsú mi. Ah, ó yẹ kí n dọ̀bálẹ̀ kí ni mí nìyẹn. no don't do that. <laughs> um, you have to excuse me mo ń bọ̀ mi ní ibẹ̀. ṣé kí n ṣe tó ní mo ṣe ń sá lọ. no ẹ̀yin kò kò rí bẹ́ẹ̀ o mo fẹ́ lọ mú fóònù ni mo ń ṣàjẹ́ nínú lẹ́nu sáà. Okay. Shebo, I'm coming. All <laughs> uh ah, ah. Mm. Oh, sorry, ma. Shebo, okay. Mm. Darling. Lucas, rárá wo mo yẹn. Bọ́mọ ẹ ṣe kéré mọ yẹn, uh, ìwọ gan fúnra ń wo náà, tó bá wo ni ṣe mọ̀ pé mi ń wò. <laughs> Bọ́ bá wọn ọmọ ẹgbẹ́ yẹn, èèyàn onímọ̀ pé ojú ẹ̀ ti rí mẹ́tàlá lóòótọ́. Ọlọ́run bọ̀bọ̀ tóun àti ẹjọ́ fẹ́ra wọn fódìdí ọdún mẹ́rin níṣẹ́ ló fi sílẹ̀ tó dẹ̀ travel. mo ṣe. níṣẹ́ ló lọ pẹ̀lú ọmọ àǹtí wọn kan tí yẹn wá ṣe holiday ní nàìjíríà. ọjọ́ ìrì wọn ti ẹ̀ bá rò pé ń ṣe làwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ṣẹ̀ kú. Hmm, toró lùzà pẹ́rẹ́ǹtì ẹ̀ nínú ìjàmbá mọ́tò. ó ga o. wọ́n kàn ń da gbogbo ẹ̀bùn lọ ni. bọ́mọ ẹ̀ ṣe wà yẹn àbúrò mẹ́ta lọ nìkan tọ́jú kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ owó kékeré ló tún ń gbà ní pension bàbá wọn. Lucas hmm? ìyá ti jọmọ yẹn gan o inú orí ẹ ló gbọ́mọ ẹ pàdé ẹ o ó dẹ̀ sọ pé wàá tọ́jú ẹ dáadáa eh, Lucas ro náà ṣé ọmọ yẹn ti sanwó lẹ̀ fún ẹ. inú wa gbọ́dọ̀ wà lọ. Yeah, fast. excuse me ojoojú ń gbèsè. oh really. ah bẹ́ẹ̀ni. ìgbà tí ẹ máa kẹ́rù mi jáde nínú yàrá mi ò jojú ń gbèsè àmọ́ ìgbà tẹ́ ti gbé mi wá sísàlẹ̀ ń sìn mo jojú ń gbèsè. kò ní bẹ́ẹ̀. ok báwo ló ṣe rí ọ. sori eh, àwọn ọmọ yẹn ló ṣe ṣekúṣe oh, nígbà tẹ́mi gan wá ní kí n lọ sọ́dọ̀ ọ̀gá kí n lọ jà fún raburabu kí n tó débẹ̀ ọlọ́run ló mọ̀ bí madam jáde sọlá ṣe ṣáájú mi débẹ̀ ó ti lọ rìnrìn yẹn ni. Excuse me. Uh, excuse. Oshiku. Please, whatever you want to say, you have to be very fast. So hmm. we èèyàn dúró dè No problems. What's friend. this about? Very brief. Ṣorí I shouldn't move first of all. I shouldn't mi ẹ̀dẹ̀ rí èèyàn kọ́kọ́ mọ́. Ṣorí bó ṣe rí mi, mi ò tí màá with me. ni mí. No, àṣírí lè tó wòye, máa wọ̀ ó. Ah! Mo lórí obìnrin tó pọ̀ ni, mo wá fi ń lé àwọn obìnrin jìnnà ṣùgbọ́n àtijọ́ tí mo ti rí ẹ báyìí lọkàn mi ti sọ fún mi pé ìwọ ni ìyàwó mi hmm. i love you wọ́n kò gbá ríngì kò fi sí mi lọ́wọ́ àti má rí jọ please i love you. Eh, ọmọ olóòdì èkó ẹ̀yọ́ di ah. ìlú mi yá ah, ẹ ti lọ ilé gbé kó dágbé wọ́n lọ nù. ẹ ti lọ. lágbára lọ. Eh. ṣé ló dàbí pé kí lọ eh? i'm really gonna miss you. i miss you too. ẹ jọ late dad mi. àyè mẹ́wàá ti kù. Ọlọ́run ò ní jẹ́. àmín àmín àmín ò jàre. Eh. so ìgbà ọlá tí mo á rí yín bá. èyí ah, ah, eh, ilé ọ̀run le kò sígbà níbi olùwé kò má dúdú wé kò ń kò ìbí náà má dé sí. Ah. bẹ́ẹ̀ ni. àwa tiẹ̀ máa tẹ́wọ́ gbà yìí. Eh, mo lè wí ìṣàtìwé yín again nù àmọ́ time tí bá máa fi padà wá èmi ò ní sí níbí mọ́. Um, ṣé ẹ lè check mi níbi tí mo ti ń ṣiṣẹ́. prospect group of companies. ah mo mọ bẹ́ẹ̀ ètò one. mo mọ bí tó ń sọ <laughs> mo mọ bẹ́ẹ̀ kọ́mìnì ládùúgbò bí ni àwọn Lucas ló ní àwọn ni wọ́n ní wọ́n pọ̀ tí wọ́n jọ ní company yẹn bẹ́ẹ̀ ni ìgbà orí ibi tí wọ́n kọ́kọ́ kan sí níbo ni wọ́n wà sí ti ọ̀nà ẹ̀pẹ́ ni àbí tìjẹ̀bú òde. ẹ̀pẹ́ tọ́nà ẹ̀pẹ́ bọ̀ is Lekki náà tẹ̀lé ah, ọmọ kò síbi tí màá bẹ mẹ́ta làwọn tó ní kọ́mìnì yẹn wọ́n pọ̀ ah, àwọn olówó olùkàs wọ́n lówó wọ́n pọ̀ àfi bí abẹ́sìn kò dùn olówó ní ẹ kò sí wàhálà kò sí wàhálà yín kàn sí ọmọ yìí kò sí wàhálà kò sí wàhálà mọ́nìjà. ẹ̀mí ló ẹ jẹ́ báyìí bí. àti tó ṣe. àwọn aṣíwò àpò ọ̀dà ọ̀dà jàre kẹ ẹ ọ̀rọ̀ àwọn kẹ ẹ mọ̀ já o kẹ ẹ mọ̀ ẹ jẹ́ jẹ́ o. Get him to lose this. ṣe pé ọmọ bẹ̀rẹ̀ ọmọ yẹn máa ń kó sí lórí mo kàn wò pé tó bá ti dé má jẹ́ kó mọ̀ the moment má ti kúrò lé àbúrò wọn kò ṣe sọ̀rọ̀ mọ́ ẹ̀ she gives me everything she's so calm she's beautiful sorry sorry because are you fine sorry yeah I'm fine. Yẹ kàn wọlé. what's up? Madam, madam, ẹ take it oh, oh. easy, ẹ sínú yàrá. Madam, ẹ take it easy, ẹ sínú yara now. Yeah, yeah. no no, mi ò wá òkè tó ah. Please please Now, me. ní strength William Now, Mimi, please now. Dani, Mimi ni Williams now. My name, my name is ní ọmọ alright. mi ti bá àbọ̀tì náà ni mí ọ̀rẹ́ ni mí. jẹ́ kó lọ jọ máa lọ ló thank you thank you i'm in love with him. I love you so much. ń sinmi ẹ̀mí ló ló fẹ́ kí n máa jẹ́jẹ́ fún ẹ pé kò sí nǹkan kan láàrin mi àti màdámi kò sí nǹkan kan olúwa ló Lucas now listen to start with ibi iṣẹ́ tó ní pé kí n lọ yẹn tó sọ fún mi pé ọ̀rẹ́ ẹ lọ ni ta ló ní ibi iṣẹ́ yẹn. listen if you can lie to me pé ọ̀rẹ́ ẹ̀ ló ní ibi iṣẹ́ ó dẹ̀ mọ̀ pé wò then why can't you lie to me about ìwà àti madam Jádesọ́lá. I'm not surprised. I'm not surprised. Until mo fẹ́ for four years. Four good years. Ó tọ́ mi. So just met you. but oh, now let me tell you something, Lucas. I am highly disappointed. I swear to God, and you hurt me so much. Me, your time. Alone. I'm sorry. Listen, don't keep that sorry. Just keep it. Excuse me. Nimi, Nimi, mi ò parọ́ I hate you. Nimi. ní mí. pẹ̀lẹ́. ṣé gan ṣé manager. ẹ wo dókítà ẹ wo ṣe rí tùràrí àdúrà kan wà lọ́wọ́ àfáà Túndé ńlọrin ìgbà tí mò ń gbé pẹ̀lú wọn ni mo mọ àṣírí yẹn tá a bá lọ gba tùràrí yẹn tá a fi sínú yàrá yìí tàbí ṣùgbọ́n òsì ńbẹ ara Mr. Lucas máa yá lọ́wọ́ kan. manager sir manager sir please will you allow me to do my work. Um, sorry manager ẹ lè excuse wa ni. ṣé pé kí n gẹ́tẹ̀wé mi. not really ẹ jáde ni mo ń sọ ok ẹ ẹ pẹ̀lẹ́ ọlọ́run amúyín lára dáa. Ah, ọ̀rẹ́ báwo la rẹ̀ báyìí. yeah i'm better now mo ti strong gan ok but rírẹ̀ mo kàn ń wéèkì wọn ṣá. ok ọmọ tó ṣẹlẹ̀ màá fún ẹ láwọn oògùn kan sìn doc. yeah. ni Dorcas báwo ló ṣe ń ṣe báyìí ẹ ó ṣe jẹ́ ká kọ́ ṣe parí ìtúnṣe kankan ṣe iná then we come back to that later please. wá mi báyìí wá mi wá mi níbo ló ń sá lọ ìwọ ọ̀daràn burúkú yìí.

ẹ fi mí sílẹ̀ náà. leave me alone. tó bá sá lọ tó bá sá lọ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. ẹnìkan má bà lọ tó bá lọ tó bá lọ. wà á bí ìwọ jẹ́ kó jẹ́ kó. àwọn ọmọ ẹlẹgbẹrẹ jù mí lọ ni àmọ́ pé fásitì ni wọ́n fi tóbi. professor lọ professor. jẹ́ pa búdọ̀dà búdọ̀dà. ekuro lalabaku ẹwà láyé òjò baro, rọ̀ baro. bá rọ̀ I will always love you though the walls may fall though many things go wrong you ìwọ nìkan lọ́kàn mi yọ láàyò mo fẹ́ ọ. Lucas ń sùn lọ́wọ́ tó bá dẹ̀ gbóhùn ẹ̀ á fẹ́ dìde ó dẹ̀ ní láti rest so that àwọn òògùn tó lò á lè ṣiṣẹ́ fún un. fún ẹ pé kó padà wá láàárọ̀ yìí ẹ sọ bíbá ló sùn sí. I did not. Okay, it's alright. Please, can Yes, you will. Ó e. ti sùn dáadáa, ó dẹ̀ ti lògùn ara rẹ̀ ti balẹ̀. Thank you. Okay, we'll lè rí yọ. Thank you. serious. She's serious. lọ. kò sí ẹ̀ṣẹ̀ kankan tó lè ṣe mí láyé tí mo lè torí ẹ̀ kí n má dáríjì ẹ́. Uh-huh. you are forgiven already. thank you. you're welcome. thank you. I love you so much. and ṣorí nǹkan kan tí mo fẹ́ kó máa rántí ò ní pé kò ń ṣe gbogbo èèyàn ló ní ìwà tí ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ tó ń wò okay. Who is that? Cleaner. Cleaner. Come in. Ẹ wá ṣílẹ̀kùn mà. Excuse me. Okay. Yeah. Sure. okay? ẹ káàárọ̀ good morning káàárọ̀ ma. ṣe wa ok. mánéjà ló ní wá béèrè ọ̀dà lọ́wọ́ Mr. Lucas. <laughs> Lucas. ok Lucas. ok darling kí ló mm, I'll do mo fẹ́ wà áwọ̀ di láàárọ̀ um, I'll do ẹ̀kọ àti mọ́ínmọ́ín or or so oh anything tó bá ti jẹ ni. yeah. okay mo ti gbọ́ sá. okay. ẹ tọ́jú ìyàwó mi o. I just love you so much. Okay. Cut your mouth. Ah ah, chief eh? lè ṣe yẹn for me. Eh, lè torí three hundred thousand kẹ̀tì mímọ́lé sáà n máa sanwó yín fún yín sáà ṣe àwọn kan ló sọ mí sókè aṣọ lè tó yẹn ni. ẹ ẹ hold on sir ẹ hold on ẹ hold on. ṣó mọ̀ báyìí ló wà bẹ́ẹ̀ ni nígbà tí mo make call lọ́wọ́ tó wọlé ṣé kò yẹ kó yẹra fún mi. last time tí mo ṣe bẹ́ẹ̀ ẹni mi ò fẹ́ ṣiṣẹ́. come on get ẹ jọ owó tẹ jẹ mí kọ. chief sir na chief ẹ jọ ẹ jẹ ń pè yín padà màá pè yín màá ah, màá pè yín sir. Hmm. owó wo nìyẹn o. owó oṣù tó kọjá ni. <laughs> jọ ṣé iṣẹ́ tí iléeṣẹ́ yìí gbé fún ẹ lóṣù tó kọjá ṣòṣe gbogbo ẹ̀ ni mo ṣe pátápátá lọ́sàn-án láàárọ̀ lálẹ́ ni mo ń nu gbogbo ẹbí rẹ̀ ẹ̀rí pé ẹbí rẹ̀ ní. mọ́ṣáláàdì iṣẹ́ yẹn kọ́ private iṣẹ́ tí iléeṣẹ́ ìgbé fún ìwọ ṣòṣe. iṣẹ́ bíi ti báwo. Ah! tí mo pè é bí ẹ̀gbọ́n tàbúrò mo ní pé kí wọ́n enter Mr. Lucas kí mi lè ráyè penetrate ni mí òfòmbù. mi ò ní interest o. ìwọ ní interest sí mbẹ́ o. Mr. Lucas ni àbẹ̀wò kò yé mi. but ẹ mọ̀ pé married woman ni mí nà. ń sọ fún mi pé o ti marry nìyẹn o. ọkọ èrò ẹ̀ sílé iṣẹ́ lẹ̀ kó máa lọ ṣiṣẹ́ mbẹ̀ ó wá ṣiṣẹ́ lọ́tẹ́ẹ̀lì ṣùgbọ́n ibi tó ti ń ṣiṣẹ́ hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì ló ń pè é àwọn kọ́kọ́ wà tó fi lẹ́tà áì áì tó fi jọra wọn interest and important let me tell you bí o ṣe ní interest yẹn ní owó oṣù o ṣe important sí ẹ yes wá gbọ́ látẹ̀lé lọ tó bá bí mi lówó oṣù tó kọjá torí iléeṣẹ́ ìjẹ́ lówó ṣòro oṣù táwa náà yìí gan owó ẹ̀ kò ní gba wájú ọ̀kọ̀dá jẹ́ débi fẹ́ gbóhùn ẹ̀ ah, understand. ọ̀gá mo ṣiṣẹ́ fún náà. kọ́lọ́dé táwọn yóò. mo ṣiṣẹ́ fún náà. come get out. manager. wọ́n manage ẹ wọ́n manage ẹ gbogbo nǹkan ló ní o ó gbogbo nǹkan ló ní o níwájú lẹ́yìn kó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ẹ wá béèrè irú lọ. Um, Lucas báwo ni. yà wà òkè ara mi ti ń wà òkè irú rẹ̀ yẹn kan ní ti ẹ̀yẹ mi mi ò dẹ̀ mú kankan mi náà ju omi lásán lọ omi náà mọ̀ mu. ní mídà. ó ṣẹ̀kún bí wàá ẹsẹ̀ ni. ṣó mọ̀ pé ọ̀sẹ̀ méjì tó yẹ kó lò bí báyìí díẹ̀ báyìí lóko tó máa fi parí nǹkan mo fẹ́ ká ṣe ń sìn ni pé mo fẹ́ kó check out bí báyìí kó check in sí hospital mi. àfọkànbalẹ̀ ah. tó wà ń ju bí báyìí lọ. Dr. Williams má ṣe bẹ́ẹ̀ jọ jẹ́ kí n máa gba abẹ́òkúta lọ lọ́dọ̀ màmí mo fẹ́ kí ni mi kó meet mọ́mí mi ok. Hmm. Lucas no. o ti lè rìnrìn àjò báyìí. Dr. Williams no mo ti lè rìnrìn àjò báyìí ah, mélòó ni abẹ́òkúta sẹ́kọ̀ọ́ jọ jẹ́ kí n lọ ó di dandan fún ọmọ yẹn láti meet wọn jọ please nǹkan tó lè múnú mi dùn nìyẹn. okay if you insist but at least wà á ṣàwà lọ gbatẹ́gùn díẹ̀ ń ta. Williams jókòó ṣé wọn pé àtẹ́gùn tó ní kí n gbà yẹn mo ṣe gbatẹ́gùn báyẹn ṣé mo ara mi dẹ̀ padà sípò hmm, kí ni kí ni kàn fún ẹ. Um, rárá kan máa fún mi lẹ́nu tẹ̀ bó ṣe ń ṣe mí ni pé kájọ máa lọ sọ́dọ̀ mi. wo kò lè lọ bẹ́ẹ̀ yẹn o torí ni mi ò ní pẹ́ tó fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ àtọ́bálẹ̀ di òpin ọ̀sẹ̀ èmi pẹ̀lú àfẹ́jọ lórí màmí you know what I'm talking about tàbá ti wá ń bọ̀ láti bẹ̀ a máa gba Ìbàdàn lọ́dọ̀ àwọn àbúrò ẹ̀. ọ̀dà kò tó fìlú sílẹ̀. Si mi sọ pé orí mi lọ hospital. mi ò lè rí ẹ already ẹ̀rù tí ń bà á bí ẹni pé nǹkan kan ń ṣe mí ni kí n tún wá gbé àṣọ e hospital ṣé mo níṣẹ́ ló máa ṣe bí bóyá àìsàn ń ṣe mí o. Hmm. wọ ọ̀rẹ́ bọ́rọ̀ ṣe rí gan nìyẹn. ṣe pé àìsàn ń ṣe mí. o ní láti wá gba ìtọ́jú ní hospital. Lucas èsì àyẹ̀wò tó ṣe ti jáde àwọn mo fẹ́ kó o ṣe ọkàn ọkùnrin ọkùnrin akin. guess what? I found it! Found it! Ó ń ah, Because where are you going? bank tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé mi ló ti máa gbà tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ kó gbà. okay màá bẹ gbà màá dẹ̀ bẹ mú wa but the problem is o oh, kọ amount n sin you didn't put the amount you didn't put the amount i'm gonna help you collect. iye tó bá wù ẹ́ síbẹ̀ kó ṣáà ti jẹ́ iye tó máa tó ẹ ṣe nǹkan rẹ̀ nílé ayé kò bá jẹ́ ten million naira it's fine tó bá jẹ́ jù bẹ́ẹ̀ lọ it's okay. Lucas, I don't understand what you're saying. Are you sure you're okay? Yeah mo fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ìfẹ́ òtítọ́ tó ní sí ìfẹ́ tí kò lábàwọ́n unconditional love. Thank you so much. Stop it, Lucas. Is this a joke? A result test don't ń for me. mi ó ti jáde. Okay. àrùn tó ń ṣe mí ó now? It doesn't matter. ìgbà tí mo ń rí kò pẹ́ mọ́. bí omi àjípọ̀n ìtàkùn tó so bá ṣe bóun ló so lẹ́gẹ́dẹ́ mi rẹ̀ bí gbìngbàfà ó di dandan kí karahun ẹ tẹ̀lé o come to me my àyànfẹ́ má ṣe gbọ́ tẹ̀lẹ́gàn yé you shine bright like the morning star you are the light in my world you are the one that I love will you tell me say you do I can't drag you along I'm gone. started. máa bẹ̀rẹ̀ iṣẹ́. Dr. Williams ṣé ẹ sọ ní Àbújá bọ́ lẹ́nu yẹn ibo ni mò ń lọ tí Lucas wà nínú pọ̀jù ẹ̀hún náà wà kí n náà stay here. tiẹ̀ náà ni mo dẹ̀ rò débẹ̀ o. ẹ wo ẹ̀mí iṣẹ́ ń gùn ju ẹ̀mí èèyàn lọ ẹ̀mí èèyàn wá important jù owó lọ I don't care about the money I don't care about the job anymore. Mimi, it's all right. It is all right. You want me to start a job when Lucas is lying there? Nígbà tó wà níbẹ̀, tẹ̀sọ́kọ̀ ti diagnose ẹ̀ pẹ̀lú àrùn tí ó lẹ́rọ̀. In my entire life, I've never been this happy. Hotel yìí nínú mi ti dùn jù ní gbogbo ayé mi. Hotel yìí náà dé níbo ní jẹ́ ti dé bá mi. The little you cannot understand. I do. Mimi. Just tell Lucas I love him and I cannot stop loving him. He knows. He knows. He knows. Please, Mimi. Mimi, please. Ha ha ha. you don't understand! You don't understand, nobody understands what I feel and how I feel! I'm in love! I, I do! Nimi, listen to me! Nimi, Olọ́lá kò lọ́lá o, ìfẹ́ yìí kì í ṣe tẹ̀tàn rárá, I'm for real my love. sólégédé mi rẹ gbígbín gbàfà ó di dandan ìkarahun ẹ tẹ̀lé o come to me my àyànfẹ́ má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan. tí mi ò gbé àtọ i'm so so weak mo weak gan. Lucas i know it will be very difficult for you but wàá fagídí jẹ ni so that àwọn oògùn tí mo kó fún ẹ wàá lè lò wọ́n please. it's okay mo tún máa try ó oh, ṣe. ẹni tẹ́ sọ pé fẹ́ arrange láti máa tọ́jú mi oh. nǹkan. okay good thank God you reminded me àti reach out sáwọn gent wa tó wọn bá get qualified person that I expect okay. ó ṣe. Lucas please be strong for me. All right. Williams, thanks so much for everything. Thank you. Please, Lucas, you have to be very strong for me, okay? Williams, thanks so much for everything. Thank you. This is an expression from the depth of my heart to the depth of my soul. Mm. Mm-hmm. Come in. Mm. Ẹni bí ọkàn mi, ẹni tọkàn mi ń fẹ́, èkùrọ́ alábàákú ẹ̀wà láyé. Ọmọ máa tọ́jú you. ni. Bójò mm. bá ń rọ̀, bójò banro, ń banro, bórùn bá ń mm. rọ̀, I will always love you. Máa tọ́jú ẹ. Though the walls may fall, though many things go wrong. lèmi tẹ bá sọ pé ó máa yá tó bá lọ pẹ́ nǹkan. Lucas ẹni tí èèyàn bá fẹ́ràn tíyàn bá lọ ojú kan pẹ̀lú ẹ̀ ṣe always want to be too fair to be a distraction in your life. Tí mo bá ní kojú òpópó máa tọ́jú mi sí, kí ni mo ṣe máa ráyè plan fún láìfẹ́ láti lọ́kọ tàbí láti bímọ. Olúrántí ni, kò ń ṣe gbogbo àlá ló máa ń ṣe. Mimi, Lucas, ṣé ó dá lójú pé ìpinnu yìí ó máa dúró? Of course, ìpinnu mi ni láti wà pẹ̀lú ẹ títí I love you. I love you. Màá tọ́jú ẹ títí títí. Ṣé bóun ló sọ lẹ́gẹ́dẹ́ mi rẹ̀? bí gbìngbàfà ó di dandan kíkara ohun ẹ tẹ̀lé o come to me my àyànfẹ́ má ṣe gbọ́ tẹ̀lé gan yé. you shine bright like the morning star you are the light in my world you are the one day I love.